نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهديه الله فهو المهتدي ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تطبيق الإمام بالفضة وعن أنس بن مالك رضي الله عنه أن قدح النبي صلى الله عليه وسلم مكفر فاتخذ مكان الشعب سلسلة من فضة أخرجه البخاري باب زالة النجاسة وبيانها وعن أنس بن مالك رضي الله عنه قال قيل رسول الله صلى الله عليه وسلم من الخمر تتخذ خلا فقال لا أخذه مسلم والترمذي وقال حسنه صحيح لحوم الحمر الأهلية وعنه رضي الله عنه قال لما كان يوم المخيبر أمر رسول الله صلى الله عليه وسلم أبا طلحة فنادى إن الله ورسوله للبيانكم الحمر الحمر الأهلية إنها قبيلة متفق عليه وأن أمرين خالدة رضي الله عنه قال فقدنا النبي صلى الله عليه وسلم لمنى وهو على راحلته ويعاقها الليل على كتفه أخرجه أحمد آه والترمذي وصححه adọ́pẹ́ fún ọlọ́run ọ̀tọ̀rọ̀ àlékún kí a ti gẹ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báàbù tí a ti bẹ̀rẹ̀ lónìí ó ní bá ṣe papọ̀ máa in tí a ń sálàyé bọ̀ wá ní ọ̀sẹ̀ tó lọ àbí ní tó lọ nípa wípé ẹ̀sìn fọwọ́ sí kán lo abọ́ kọ́ọ̀pù àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó jẹ́ pé àtàrà gold àti silver ni wọ́n ti fi ṣe eléyìí tako àwọn ìgbàláàyè ẹ̀sìn nípa ìran abọ́ta lè lò ìran àwóta lè lò ìran ìkéèmù ta lè lò ṣùgbọ́n lónìí àhàdìdù tí a kọ́kọ́ fẹ́ kàyí ó fẹ́ sàlàyé fún wa ní àyè àyàfi nígbà láàrin ìlòun láwọn àyàfi kan tẹ́sìn yọ̀nda wípé tàbárí sílvà tàbárí nínú ìran abọ́ wa lápèjúwe àbí nínú kọ́pù wa lápèjúwe so a ní fojú kò tọ́ a ní fi wo ẹni tó bá ṣe oníbàbù tí wọ́n pè ní tọ̀bùbíbù al-ina'i bilfidda pé abọ́ wa tí apá kan abẹ̀ tí ó fọ́ lápèjúwe àbí kọ́ọ̀pù wa tí apá kan rẹ̀ tí ó yọ dànù àwọn fẹ́ pàṣẹ sáà lè fi original silver tàbí pàṣẹ abọ́ wa tí kò sì ní máa túnmà wípé silver náà lọ́wọ́ padà wá ń fi ń jẹun silver náà lọ́wọ́ padà wá ń fi mú mi hadithu tí ó wà ní báàbù yìí hadithu ẹ̀rọ kan náà afáwa anas ibn malik al-ansari yu abu hamzata ni wọ́n bá wa fọ́dà bí pé a ti sàlàyé nípa wọn ṣáájú táà bá sì sàlàyé nípa wọn sàábí àgbà náà wọn sàábí ànágbà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n tún jẹ́ ọmọ ọ̀dọ̀ ọ̀dọ̀ ànágbà muhammad sallallahu alayhi wa sallam tí a ní màmá wọn wọ́n ní ọ̀dá wọn ká máa bẹ pẹ̀lú ànábà Muhammad láti gbàtà nábi ti dé Madina gbàtà nábi dé Madina àwọn oríṣiríṣi èèyàn lọ ń fún ànábì ní tí wọ́n ní láti fún wọn ẹni ní abọ́ ń fún wọn lábọ́ ẹni ní owó ń fún wọn lówó ìyàwó Anas ìyá tó jẹ́ àfáwà Anas Ummu Sulaym òun náà wá òpé ah, èmi náà ó sì wù mí kí n fún ànábì ní nǹkan ṣùgbọ́n ẹ̀yìn ní nǹkan tí mo lè bá nàbí ẹ̀yìn lówó ẹ̀yìn ní nǹkan kan ẹlẹ́kìn rẹ̀ kan lọ́yọ̀ ń dá ọmọ mi kó máa ṣe bọ̀rí sí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam eléyìí ni àníyàn tí ya àfa anáfì ní èmi náà wà ń pé tí mo fẹ́ fún ànábì yìí ní mo lọ́mọ ànábì ó lè máa rí ránṣẹ́ kó máa ránṣẹ́ kó máa ṣe kídímà nábì lẹ́yìn ni tí ìyá anasi fi gbé lọ bá anabi sallallahu alaihi wasallam anasi sì ń gbé pẹ̀lú anabi fún odidi ọdún mẹ́wàá tá anabi ló Madina anabi ló tọ́ anasi fún odidi ọdún mẹ́wàá yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ anabi sallallahu alaihi wasallam so inú àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ nínú ilé domestic àwọn tí bá ń bẹ ńlé nìkan ni wọ́n ní opportunity àti ma oníṣẹ̀lẹ̀ yìí anáṣu ní anàkọ́dà hànàbí yìí sallallahu wa alùkọ́dàhù ó ní fi ń jẹun n tó súnmọ́ jù ni pé kọ́ọ̀pù ní jẹ́bẹ̀ alùkọ́dàhù níbi kọ́ọ̀pù àbí abọ́ jẹun ò a tú afọ ànàbì wọ́n ní níjọ́ kan abọ́tà nàbì máa fi ń jẹun àbí dání kọ́ọ̀pù tá nàbì máa fi ń jẹun nǹkan tàrà ní ọ̀rọ̀ kọ́ọ̀pù tí wọ́n lò nígbà náà lọ ọwọ́ rẹ̀ ká gbogbo ló kán ọwọ́ ká tí wọ́n ti ń gbé ẹnu kò hannu da zuwa kan ku sai ya fara ma فاتخذ مكان الشعبي سائل ما كان يمتزه مدوان الشين of silver wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún ní ìfẹ́ tí a rò papọ̀ máa ṣe ìrántí rẹ̀ mẹ́tọ́wá níbi ṣe ní tí jẹ́ pé silver original silver ni wọ́n ti fi ṣe wọ́n wá lọ wà àwọn aṣọ máa di tí ó kán lára kọ́ọ̀pù ìyẹn ló wá jẹ́ hándù tí wọ́n fi ń gbé omi mu. ìṣẹ́gbẹ́ múlò àdúgbò yìí ń sọ́sí rí pé a ti ṣáájú aṣọ ṣáájú pé àti góòlù àti sílvà èèwọ̀ ní tí a lo irinṣẹ́ tí ń jẹ́ pé góòlù náà fi pé níjẹ́ original gold àbí èyí jẹ́ pé sílvà original sílvà ni wọ́n fi pé ìwọ̀lẹ̀ kí a fi jẹ́ àáfíṣe ìjẹun àbí àáfíṣe ìmúkúlé so ojúṣọ́ náà wá lo kọ́ọ̀pù kan tí ń jẹ́ pé ó ní sílvà handle ó ní gold as handle ẹni tí mo rẹ̀ pé bí yẹn bá ní nǹkan ìjẹun bóyá bọ́ ni bóyá kọ́ọ̀pù ni tí ó wá nírú sẹ́tà wíì yìí kéde pé góòdù kankan ni wọ́n fi ṣe láti òfin nílẹ̀ ìṣẹ́gẹ́ sílùfà náà fi ṣe mọ́ ní nǹkan kan fi fà ṣí ẹ̀ òṣà burú ń bẹ̀ ká lò eléyìí àwa ní ti ó ń tàn wọn àní fi sípò ẹni tí ń fi góòdù jẹun àbí ń fi sílùfà jẹun àní fi ó ń tàn sí ipò yẹn sùn tí lẹ́kọ̀ọ́ lọ àdéhùn yẹn pé abọ́ wa tó bàjẹ́ àwa níbi àti ti góòlù pàṣì nìkan bẹ̀ látòjú ìjẹ́rò sílvà rádà àrẹ̀rọ góòlù pàṣì sílvà wọn fi pàṣì nínú òfin ìsìláàmù tó ní ká má fàbọ̀ góòlù abọ̀ sílvà jẹun exception ní ilé ìjẹ́ báàbù tó tẹ̀lé ń jẹ́ báàbù tuntun kí وبيانها ọ̀nà wo la fi mú ẹ̀jọ̀ kú lára nǹkan tí bá ń jẹ́dẹ̀ ọ̀nà wo la lè ṣe dáa fi sọ dìpò jẹ́dẹ̀ máa oríṣiríṣi ọ̀nà ọ̀nà sí ń gbélẹ̀ tí bá bá ti ṣe báyìí fún lápòjú kò ní jẹ́dẹ̀ máa lápòjú ni jẹ́dẹ̀ máa ń bẹ lára ìyàgbọ́n bí a pọ̀ àwọn ẹ̀sìn bẹ ní ara rẹ̀ ọ̀nà tí ó ṣe tí ìtọ̀ yóò fi kú lára rẹ̀ lẹ́kọ́ dámbà so tí dámbà inú ọ̀nà tí mi máa fi ń gbé ẹ̀gbẹ́ kú lára rẹ̀ látòjúwe ẹ̀gbẹ́ bí a ti bẹ́ látòjúwe ó ká aṣọ yẹn nàtàbí mú ẹ̀gbẹ́ yẹn kú lára aṣọ ní ká mọ̀ ọ́ oríṣiríṣi ẹ̀sìn tí wọ́n ń bẹ ní ṣẹ̀ríà la ọ̀nà táàbì gbé kó rárá ó là fún wọn ṣọ̀fà wa mú ṣápítà yìí wá láti ṣàlàyé ìzálẹ́tì nàìjíríà bó láti rí mú àwọn fíìlù tó àwọn tí ń jẹ́gbẹ̀ kó rárá níbi táwa wàbàyánu ha ìwàbàyánu nàìjíríà àti bí àwọn nǹkan owó ni nǹkan tó jẹ́gbin láà máa sọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní àwọn àfáà ní ìpè lẹ́gbin ní àti ní lè máa ń jẹ́gbin tó a ṣàlàyé fún wa. àdìsí tí a bá àkọ́kọ́ dákọ̀ lákọ̀ọ́kọ́ àfáà àna sí ìjọmáàlì tí a ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan náà ni wọ́n gbà wá wọ́n dí ọlọ́ọ̀ta àdá àná kọ́ọ̀lù wọ́n sọ سئل رسول الله صلى الله عليه وسلم أين كان في الليل هو نبي محمد صلى الله عليه وسلم عن الخمر إن توصي وتي كما الخمر كلام في الخمر كان نعم يقول سؤال الله عليه èrò kó o fẹ́ka sùn ọmọ ẹwẹ́ pílò wa rẹ̀ wọ́n gbọ́ kí náà tẹ̀lé sí kó o mọ́ sí kó o mọ́ sí rẹ̀ náà ẹ̀yẹ kí lọ sí ní mú sí ọmọ ọmọ ìyà ẹ̀yẹ tẹ̀lé sí ọtí yẹ wọn fi pẹ́sọ pé bí àyè wọn bí kí ẹ dáhùn pé bí àyè pẹ̀lú wọn ní ẹgbẹ́ náà ń tẹ̀lé ọtí kò mà ju búlù àti bí àyè ìyẹn ní kìí ọ̀n dáhùn ẹ̀gbáǹpù làwọn yẹn ẹ̀gbáǹpù òun làwọn yẹn láyé lọ́sù kò sí bí àyè kò sí búdà àwọn tí mi ti fi ń gbé láyé lọ́sù kò sí ní àná kíní tó kó wọn papọ̀ ní gbogbo ìran mímu tí jẹ́ pé bíyàn bá ti mú làákàyọ̀ ní sẹ́wọ̀ àìsèébù làákàyọ̀ ń pè ní intoxication tí làákàyọ̀ ń kọ́ kò ní dúró dédé náà gbogbo tí yẹn bá ti mú tí ń jẹ́ pé làákàyè ní dúró dédé ọ̀nà ń pèlè ọ̀sì. kí ló máa fi sọ sí? oríṣiríṣi bí kí ni náà ẹsọ̀ ẹgbọ́ àìlèkìdì àdínú sọ̀tì dèkì táàrà ń jọ wọn lè fi sọ kékeré ni náà bírèkì àwọn bírèkì wọn máa fi sọ̀tì kékeré ni àgbàdo wọn á fi sọ̀tì kékeré ni ọkà bàbà wọn á fi sọ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́tọ́ tó ń sọ sí àwọn nǹkan tó dáa nípìnlẹ̀ tá a lè jẹ nípìnlẹ̀ wọ́n lọ kàn fi ṣe bákan tó wá jẹ́ pé bẹ́yìn àbá jẹ́ làákàyè òní ìsinmi máa ń wá sọ ọ́ dọ̀tí adáfà àgbàdo káà ní àgbàdo ní ìlú ti jẹ́ lónìí wa dàbí ló à ń jẹ dàbí lónìí kò sí omi náà ti ń sọ sínú àwọn iṣẹ́ òkè ìjẹ́ pé nípìnlẹ̀ nǹkan wọ́n ti gbé e gba àwọn ààyè kan ọ̀nà kan tí ó sọ ọ́ di ọ̀dọ̀ ẹ̀sìn oṣù fẹ́ ká mọ̀ nínú àwọn ọ̀gá ìran mímu tẹ́sìn ní ká má débẹ̀ lọ. mímu tẹ́sìn ti ní ká má fi mu sí kéde pé sìn ní tẹ́lẹ̀ tí ó fẹ́ bàbá ó fẹ́ ta ìgbàlùmọ̀ mọ́ ara kan ó fẹ́ sàánú wa ni. nígbà tí olùdí àgbàlagbà tó mọ́ máa ń lé ní ìyàwó lé tó wọ́n kọ́ lé tó wọ́n sọ bí wọ́n lọ sí ibi kó kan wọ́n lè gbé wá ìjà ní kọ́tà ń tọ̀ sára láti ṣe àpárẹ̀ àwọn àbí àlejò ẹ̀ sí ilé ìgbà pàdé tó ń ṣe èrè ẹ bá ti lébu tí ọmọ tí ń ṣe àwọn yóò ṣe ọmọ tí ó sì ó tó lè fowó oṣù tí a ti ń fẹ́ ọ̀rẹ́ ẹ̀kọ́ lówó oṣù wọn ti mọ sí lẹ́gbẹ́ lógún yóò wá ọmọ tí gbogbo olóṣèlú wa ń lọ fáwọn ẹ̀ka kó máwó yóò wá délé ẹni tí kọ́mẹ̀tì ojú òwò àjẹ́jẹ́ ọmọ tí ń gbà tí ó mú sí wà máa yóò sì máa já sí kọ́kà dáadáa ó ń tìbí ṣe láti pàdé lẹ́nu mú ní tó kò mọ̀ kankan máa so nǹkan tí máa ń ṣe fún yẹn tí máa ń ba làákàrí ẹ̀jẹ̀ yìí ẹ̀ ń sáǹpì ní àbámu ó lè rọ́ ọmọ rẹ̀ fọwọ́ pípé ìyàwó òní kó súnmọ́ ní àbámu ó lè rò pípé ìyàwó ìyá àwọn ìyàwó òní gbogbo nǹkan tí òun ti máa ń ṣe síbi tí a jọ ní ìrìnlẹ̀ tí gbogbo ẹ̀sìn tí wọ́n rí lójú ìsìláàmù ìjà gbogbo ẹ̀sìn ó ṣe é lọ́rọ̀ ìyàgbá ah, ọtí ò dáa kódà àwọn ìjọba ìjọba ńláńlá àwọn náà ti àtẹ́ǹtì gá ah, ọtí ẹ̀jẹ̀ nípa ẹ̀ máa mú máa Amẹ́ríkà ti sọ̀fẹ́rí ní early twentieth century àgbọ̀dọ̀ sọ fún àwọn èèyàn máa mú túmọ̀. ó dà wọn kọ́kọ́ gbé fáìlì ẹ̀rẹ̀ pé táwọn èèyàn máa wọ́n ní táwọn èèyàn gbọ́ wọ́n bẹ̀rẹ̀ àti mọ́ sọ fáìlì rẹ̀ torí nígbà tó ló fẹ́ sọ fáìlì rẹ̀ wọ́n tún sọ fáìlì gbogbo oríṣiríṣi ọ̀nà lamẹ́ríkà wọ́n láti sọ́ọ̀bù káwọn náà mọ̀ túmọ̀ ìgbà tí wọn ní ṣe náà ọlọ́ọ̀bá ẹlẹ́gbẹ́ ọlápá àwọn mùsùlùmí ẹ má mú un máa nígbà tó nù pọ́lọ́ tó dá wọn ni ó sọ mùsùlùmí máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí a ní wà ní nàìjíríà ọlọ́run kọ́kọ́ ní ká máa mú símọ́ tó gbé náà ní máa mú sí alábàásì máa mú ẹlẹ́bí ó mú sí báyìí kò ní mọ̀ yóò sì mú ìdá náà sì sí ìwà báyìí nímọ̀ ó lè ṣe é ló bẹ̀rẹ̀ ọlọ́run wá ní. إنما الخمر والميسار سبب ستضرب قال ابو خيبيل يسألونك عن الخمر أنقل أخوات في لو النبي يقف حينما مشي والميسر حينما حينما تكتل إنه آية الله الموفية حينما مشي تكتل لوطا أو يلي وفي طوال بجادة من السماء في èyí tí mo ń tẹ̀lé ẹsẹ̀ lálá mẹ́lẹ̀ ọlọ́run sí ni ká má mọ̀ ọlọ́run dàbí ẹ̀sìn máa ti sí ẹ máa pé á padà fún olóògbé máa ń kiri ma ó fi yá mọ̀mọ́ yíyá àbí ẹ̀mísà ọlọ́run ti gbé ayé àwọn akẹ́yìn mùsùlùmí لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ọba ti fẹ́ wá mọ́sálásí ẹ̀nà mọ̀dínà oníkà máa mú wá ẹyẹ ẹlẹ̀ mú mọ̀dájútó wọn ti tó ń ẹwà mọ́sálásí mọ́ lórí ilé wa mọ́sálásí ṣẹlẹ̀ mọ́ sí láti rẹ̀ kí a ń kó ikú bá ti jẹ́ sí laka lóṣù máa ikú bẹ́ẹ̀ sí lọ́mọ wà ní kò ní màá tó wọn ti kí wọn kọjá ìjẹ ẹ̀kọ́ òun nǹkan mi ni màá ké ẹ̀rọ ọ̀gbọ́n lọ́wọ́ ẹ̀rọ ọ̀gbọ́n fọ́ tí ṣí ní ìgbésẹ̀ rẹ̀ á ẹ̀rọ tó gbogbo wa yá ilé ẹ̀kẹ́ ìta lọ́n wá sọ ayàtàlẹ̀ bí ayé ọ̀lẹ̀ bí nà á bàlẹ̀ ẹ̀jẹ̀ ní ìmáyì ìnà mọ́lùkọ́mọ́lù ọtí mímu wọ́n mọ̀ ìṣirò ìmọ̀ anabẹ́jẹ́ wọ́n àǹsọ́ọ̀bù ìmọ̀ àṣẹ́gbọ́sọ́lọ̀ wọ́n àṣìláàmù ìmọ̀ àṣìlẹ̀ yóò jẹ́ kátó ṣe ń sáàbì olùdíṣòwò ní àmàlì ṣèlú fàdìtẹ́lẹ̀ bóòmù ẹ̀jìnà sí ẹ má mú má láàrínlẹ̀kùn tó fi hàn kẹ́ẹ̀lì bá a jèrè ẹni bá mú tí ò lè jèrè tẹ́lẹ̀ ẹ̀ bá má sọ fún bí ẹ bá ń bẹ tí bá mú tí ẹ lọ kọ́ ẹ kò ní jèrè lọ bí ẹ máa fi jèrè ní kí ẹ má mọ̀ nílọ. ọlọ́wọ́ sọ nù ayà tẹ̀lé pé ìnà máa lè rí nínú ṣẹ̀tọ̀ nítorí wúlò sùn ní ẹni ó kí àbẹ́yìn àkómọdé àdáyàwó ó dáa ìbánisọ̀dá fún iná tí ẹ bá ń ta tẹ́tẹ́ wọ́n mọ̀ jà nígbà tí mo dá ti di tẹ́lá pèsè ó bá fífi kèrò ó wá yálé bàbá jẹ̀lú ó wá kólẹ̀ láti ìdí ìgbéyà ọjọ́ fífi báwọn àmọ́ mẹ́jọ mo fẹ́ da sí jàdẹ̀lẹ́ ti máa gbọ́ lẹ́ta máa lẹ̀ tí mo ti gbọ́ owó sùn mẹ́mẹ́ owó lé mẹ́mẹ́ àwọn ni wọ́n ti jẹ́ mọ́ lọ́wọ́ ṣé ìyẹn lè lásán lásán àwọn ọ̀nà ẹ̀dá wọ́n jẹ́wọ́ wọ́n jẹ́wọ́ rẹ̀ lọ́rọ̀ ọ̀kí wọn gbọ́ lónìí. àbẹ́ẹ̀ tí wọ́n ti pàbò ní pé ó yẹ ẹ̀ka jẹ́wọ́ ara wọn lóòótọ́ gbọ́dọ̀ dùdù pọ̀ mọ́. lọ ní àwọn nǹkan yìí máa mú kí ìmọ̀ kakẹ́kẹ́ gbọ́dọ̀ àkàtà lò èṣù fẹ́ lò láti dá tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ìbánisọ̀dálẹ̀ láàrin ọmọ ẹlò láti lè lé ní àkó níbi ìṣẹ́ tọ́lọ́ nígbà pé yóò níbẹ̀ pé akàtúpẹ̀ á pé ọtí èèwọ̀ kan tí ò sí ìrújú mẹ́nu òfin Islam àwọn ẹni ṣe ìbéèrè lọ́dọ̀ ààrẹ kò sọ̀tọ̀ lọ nípa wípé sáré la ọtí wọ́n sáré la ọtí kí náà ẹgbẹ́ olóòlù ní ṣe máa rí tánà ẹgbẹ́ sí ìyàkóre kájú lọ́dọ́ wá da ìbò kan sí ibi fún gbogbo lè máa kọ́ tí yóò dàbí so originality revolution kan ti o ti lọ a ní tẹ̀lé revolution sòrí ohun tí wọ́n máa ń ṣe fún ọtí ni ká sọ ọtí di lèlẹ́jà ká sọ ọ́ di nǹkan tí náà nìpínlẹ̀ gbọ́n tí jọ́ tí n fi kò lára rẹ̀ gbogbo irú owó tí n fi jọ́ kò ní ara rẹ̀ so yẹn náà tè ní alìkọ́lù kọ́lù ní gẹ́gẹ́ ní òní vinegar ṣùgbọ́n kò ní vinegar yìí náà nípa ilẹ̀ ọtí náà ni ṣùgbọ́n wọ́n lójú ọ̀nà kan kàmí wọ́n lè lo bóyá kẹ́míkálì ní wọ́n sọ ọ́ di àyẹ́ sì máa ń lo kálù dáadáa máa ń lo ìdáná àwẹ́kọ́ ni wọ́n máa fi ń ṣe oúnjẹ ẹ̀rọ àwọn máa ń lo fertilizer àwẹ́kọ́ ni ṣùgbọ́n ní ìjàlá yẹn kí rẹ̀ ọtí so agbára mọ̀ pé ọtí ni fíníjà yẹn láti ju ni wọ́n ní ìdí fíníjà yọ fẹ́ tuntun oúnjẹ láti ju yàtúnjẹ fẹ́ mu láti ju yàtúnjẹ fẹ́ lò fún kí n fertilizer rẹ̀ láti e ìran bá sí kẹ́kẹ́ mẹ́lọ́dù ẹnìkan pé ẹlẹ́kùnrin yá mẹ́lọ́dù wá kò sẹ́sì ẹ̀mí sọ́ di kí n lọ́dún kí n sọ́ di oníjà yìí ìyẹn lè léèrè tí wọ́n lè lọ́wọ́ anábà lọ́dún sọ bí àdúrà rẹ̀ wọ́n ni wọ́n sọ bí oríṣiríṣi sọ ó láwọn àwọn ọ̀nà mí ìdíkẹ́ ọ̀nà àdábáláyé ní pé lẹ́mẹ́sì ní máa ń forí sí àwọn nǹkan tí wọ́n lè fi hálọ́mù sí wọ́n lè fàlùbọ́sà sí wọ́n lè fà wọ́n sí nǹkan tí tí ó jẹ́ pé ní tí ń jẹ́ kí ní ó pa á ní ara rẹ̀ ìlànà ìsìn ní ọtí fún ara rẹ̀ máa ń di ilẹ̀ rẹ̀ e ẹ wá rẹ̀ títà rè kò sẹ́ẹ̀sì tí ń dọ́tí kó má dọ̀tí mọ́ kó di nǹkan tí ó tọ́ mi. èsì tí Muhammad sallallahu alaihi wasallam tó fún sàádùn ẹni pé náà ẹ má fi ẹ sí jẹ́jẹ́ lẹ́sìn sẹ́ni kan wà lọ́gà dúdà kó wọ́n dà sínú kọ́ọ̀kù. wọ́n ju ìkànnì orin iṣẹ́ tí wọ́n fi ń ṣe gbogbo ọdún láti gbé wọ́n fi sọ́ di nígbà wọ́n ń anábì ní ẹmásì torí pé lóòótọ́ dúníjà fún rẹ̀ halali yìí ṣe àwọn kùsọ́tì ẹni ìlú ẹni tí jẹun wọn lè dáná rẹ̀ wọ́n tà lọ́jà bọ̀ kìí ṣe gẹ́ni ìṣọ̀tí bọ̀ kíní ti lẹ́yìn ọtí so àwọn sáré wá sí ẹgbẹ́ ìdí ìgbàgbà pé nínú àdábìdá àdábìdá àdábìdá ó ti jẹ́ tó dé jẹ́ ní ẹ̀ tó tún jẹ́ ń jẹ́ ní oṣù ń jẹ́ oṣù náà ká lù bẹ́ẹ̀ jíjẹ mímíkà náà bíi ẹgbẹ́ amúgbé jẹ́ oúnjẹ tó ní pé ìpìlẹ̀ rẹ̀ ń tọ́jú ìpìlẹ̀ rẹ̀ ọ̀tí ni so ìdí ìdáhùn kan tó wá jẹ́ èyí pé a lè wọ́n lọ wá ọtí kankan wá pòfẹ́sì ẹ̀ fúnra wa ó kò ń lẹ́fù ọtí kò di mímíkà ká máa lò sí pé nǹkan lè jẹ́ ni anábìnrin ẹ̀ má pòfẹ́sì afílẹ̀ ẹ̀ tó ó wá di bẹ́ẹ̀ fún rẹ̀ sábà wẹ̀ nínú. àwọn afáà wa lọ́wọ́ kọ̀ wípé ẹ̀sìn ní àlè ló fi ń jà láti ìṣòro ìyẹ̀sílẹ̀ ẹ̀rí àgbẹ̀kẹ́ tó yàyà kan ọdún ìbẹ́sẹ̀ náà gbọ́dọ̀ kò sẹ́sì rẹ̀ àfi báyẹ̀ fẹ́ nìkan ni ó kò sẹ́sì fún alókù àbótẹ́ ó ti ẹ̀kù sẹ́sì fún ara rẹ̀ torí pé tábàlì sísẹ́jù máa yọ̀ǹda rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òmà lọ sí ìyẹn sábà bí ó máa rọrọ sí kalẹ̀ sílé báwọn lọ́dọ́ gẹ́gẹ́ ọlọ́sọ̀ òdì ìdí níjà lọ́lọ́run sì fẹ́ sí ó fẹ́ jílẹ̀kùn alọ́pọ̀lọpọ̀ láyé lónìí ayé ti làyé débi pé lọ́dọ̀gbọ́dọ̀ fún ẹni náà fẹ́ lọ sí gọ́ọ̀mẹ́ntà ọtí tí àwọn ọ̀rọ̀ ọtí láti lè lọ́ọ̀rẹ́ láti rí ni àwọn ẹ̀fọ́ sẹ́sẹ̀ fún rẹ̀ wọ́n fi ń ta àwọn lápò ọ̀lẹ́ díẹ̀ lápèjú èyí wọ́n ń ta ẹ̀yẹ́ lọ́tọ̀ lọ́yẹ́ ń ta kí ni bẹ́ẹ̀ ń ta ọtí lọ́tọ̀ tí òfin ẹ̀sìn tá wá wí yẹn ló máa wá bẹ lórí àwọn tí wọ́n ń tà làwọn náà ní láǹfààní àti èdè ni àti kí wọ́n jẹ́ kí wọ́n kù sẹ́jẹ̀ láti kí láti ọtí bí gínígà yẹn àfa wa ní ilé ọ̀rọ̀ mẹ́ta lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ní hadith ọtí di gíníkà ẹni mọ́dá bí wọ́n ṣáfì ẹ̀yìn náà ahmed muhammed àtọ̀rọ̀ kan náà rọ̀ ọ̀gbọ́n máa ní tó ti wọ ní kíyàn lọ bọ́ sí kíyàn wá kó sílẹ̀ sí àtọ́gẹ́ ni kíyàn là àtọ̀rọ̀ lọ sàkọ́ lè wa kíyàn lọ mú wọn sí kíni kíyàn wá là ẹni wá ti láwọn kò ní kíni kò ní jẹ́ ọtí náà ló kà domi ni àlọ́ ibi táwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ń lọ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káwọn ọtí gbàdúrà bí ẹ̀ka mú sọ̀rọ̀ nípa dàbí ìlú àwọn òpin máa ń lọ sí alẹ́kọ̀ọ́dún bí ẹ bá mú làbí ìlú àtòjú ẹni sùn ẹ̀ka dé ẹ̀dí ẹ̀dí ẹ̀dí ẹwà rẹ ẹwà dé ilẹ̀ ọjọ́ pé ẹ̀ta ọjọ́ pé ẹ̀nu ẹ bá mú lọ́jọ́ pé ẹ̀nu ẹ̀yà ìfẹ́ mú sí i. lẹ́yìn náà wọ́n yẹn ti náà àwọn ṣùgbọ́n ọdẹ kàdé fáwọn nǹkan mi fún àfẹ́lẹ́ àwọn irinṣẹ́ tó ń sọ sí irinṣẹ́ tó tọ́ pé báà máa ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó lórí ti náà wọ́n yà bàdé lọ́wọ́ yín àbẹ́kọ̀ bàbá abẹ́fẹ́ ni àgbàdo ya bàbá bí àyè jẹ́ àyè jọba àwọn adé ni mọ́ pósẹ́sì wọn ti lọ kó síbi kan ó ti pẹ́ pípẹ́ wọn yóò wà lé kí ó ti ń jì yóò kọ́kọ́ kan báwa kan náà kọjá rẹ̀ lẹ́gẹ́ bá mú kọ́ ni ó sèyàn díyàn sí máa ń ṣe ó sì ẹ̀dọ́ jù sọ nìkan látòjú ní tó ti wá gbé wẹ́rẹ́ sí ẹ̀mí kan ní ìjẹ́ nọ́másì tí wọ́n ń gbàdúrà rẹ̀ lápá ìrí ó wá rántí pé ó mà ti lọ tó ó mà ti gbé dàbí lọ́dọ̀ kalẹ̀ ó mà ti gbàgbọ́ kalẹ̀ wọ́n àgbàdo tó bá mú nǹkan tí máa ń ṣe lára èèyàn jẹ́ lára jẹ́ náà ṣùkú ọlọ́run máa máa lọ́kẹ́ àtúnú ti wá dọ̀tí o láti fẹ́ lo kó wá lọ́mọ bá omi sí kó fi là lábẹ́ ni a máa ṣe máa ń gbà ní ìbẹ́ nǹkan ẹ̀mí nínú àwọn dáadáa kọ̀ yìí yìí máa ń là fúnra rẹ̀ ó dàbí àwọn àkókò àwọn ọdún wọ́n ti tẹ́lẹ̀ lókè nípa domini kò ní kò ní mú mọ́ èyí ní sìn ẹgbẹ́ ìfẹ́ lómi ní pẹ́lẹ̀ tó pẹ́lẹ̀ ń pọ́n tí ò ní mú ibi tí ó di ìfẹ́ tí ò ní tí ò ní mú mọ́ tí ó máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n náà ti ní ká máa ń là fúnra wa ká máa sọ sí di nǹkan tí ò ní wá ní òfúnra wa mo pé ó kò fẹ́ fúnra rẹ̀ ní nationality nílọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sì náà ẹ̀kọ́ àwọn sáàbẹ̀lẹ̀sì tó sáàbùrú bẹ̀rẹ̀ láàbẹ̀ẹ̀lá ẹ̀lá fún ayé ní orí wọ́n là fún ayé ní òkèlè sọtúmá àfẹ́wọ́pẹ́ bí ẹ̀yìn rẹ̀ màmá lọ́wọ́ ọtúlẹ̀ tẹ̀ wá là nílẹ̀ àti ẹ̀lá òkèlè sọtúmá ìfẹ́lẹ̀ pé àbẹ́lẹ̀ kan ló ti ẹ̀lá bó ti ẹ̀lá fún ayé ní lẹ́yìn ọ̀rọ̀ mọ́mọ́ àbúrò hànífà àti ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ mọ́mọ́ àlè kó sábò kí yẹn máa kí yẹn kó sẹ́sì ọtí kí yẹn sọ di kíni kí yẹn sọ di yomeka ẹran yomeka sábúrú mẹ ẹnẹsì ṣùgbọ́n ètò tẹ̀wọ̀n jùlọ tí a sọ lápapọ̀ ẹ̀ ń ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ànádi aládùsí kíni oníkàmẹ́lá ẹ má kó sẹ́sì sọtí di omeka ó wá jùlọ ẹ̀fọn ẹ̀kọ́ ẹ̀dẹ̀ mùsùlùmí ò lè ṣí kankan ní ìṣòyà islam tó ní ká mẹ́lò sí nígbà ṣọ́ndá mẹ́dínú lábẹ́rin hadisi gẹ́gẹ́ lẹ́yìn tá a ti mọ̀ pé nígbà ó tán mọ́ kò tọ́ka kò sẹ́sì ẹ̀ afáàyè ló fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀dín ẹ̀tí wá ní ìbáṣe papọ̀ láàrin ẹ̀gbin àti rìnrìnjà wọ́n bá wọn afáà nígbàgbọ́ pé ẹ̀gbin lọ́tí kékeré lẹ́sìn ọdún tẹ̀gbéwọ̀ lásọkọ́ wọ́n ní ẹgbẹ́ ìgbéwọ̀ náà bákan náà ẹ̀dín ni tí ń túnmọ̀ pé bọ́ tí bá dà sí ni lásọ inú tẹ́ ẹ̀dẹ̀ pẹ̀kẹ́ báàbù mú àdìsí wa báàbù nàgáàtà ẹ̀dín wọ àti mú ẹ̀dín kú àwọn adákọ̀ ọdún ń pé ọdún náà ń kọ́ wo ni àwọn àfáà àbí ẹ̀mọ̀ tí wọ́n pín sílẹ̀ ẹni tàbá ní ẹ̀sìn lọ sí ìrẹ́sìn àwọn alákòjúwe láti láwọn kan mọ́ sí káyẹ̀mọ̀ alákòjúwe láwọn kankan mú inú wọn dùn kọjá àlà abẹ́ ẹ̀sìn lọ fún ọtí kálákì yẹn bá fún ọtí àsọtọ̀ wọ̀ lọ́jú mọ́ wọ́n fún ọtí sí àsọtọ̀ lọ́jú kéwù ṣé ọ̀ padà sílẹ̀ lọ́wọ́ sọ mí ní àbọ̀ mọ́ lọ sí mọ́tò bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn akádọ́nà gbà wípé ẹ̀gbẹ́ lọ sí kíláàsì àlọ́ lẹ́ padà àlọ́ wọ aṣọ mi ìlú pé ẹgbẹ́ ti dà sí wa ní aṣọ. ọ̀dọ̀ àwọn akádọ́nà sọ pé ọtí èyí sẹ̀gbìn. ọ̀rọ̀ àní ìgbẹ́kọ̀ ọ̀sẹ̀ ìgbẹ́kọ̀ ọ̀sẹ̀ ìgbẹ́kọ̀ ọ̀sẹ̀ wa àmọ́ lọ náà ni ìjọba yìí òun náà dókítà bá dà sí ara bá pọ̀ á dá sí ìran lọ wọ́n sọ ọ̀mí ẹ̀kẹ́ má bàjẹ́ sílẹ̀ ní ìmọ̀ wá fi ọtí lọ bá ẹ̀gbọ́n àfààní àtàwọn àmọ̀bọ́tì àwọn ènìyàn onímọ̀ pé wọ́n dà sí lára ní wọ́n náà alábàámọ̀ mọ̀ sí ẹwọ́ sọ wá sọ́wọ́n so láti lè sá fún ìsọlẹ́nu yẹn ó dà sí yàn lọ sí ìyàtọ̀ àwọn tó pẹ́ ọtí ni ẹ̀tẹ́lẹ́gbẹ̀ẹ́ lọ sí lọ́wọ́ àfà wọ́n ní nítorí pọ́lọ́ ń pè é léwọ̀ ọ̀dọ̀ tàwọn àfà yẹn kọ́ gbogbo nítorí wọn bá ti pè léwọ̀ ńkọ́ o ẹ̀gbẹ́ tí ọlá pọ́lọ́ ń pè ọtí léwọ̀ ńkọ́ o ìtumọ̀ rẹ̀ lọ síbi jẹ́ ẹ̀gbẹ́ ṣùgbọ́n ẹ̀rí yẹn ò ìgbùgbà làkà ẹ̀mú tó rà náà àwọn nǹkan tó lọ́wọ́ bá pè léwọ̀ fún wa pọ̀ tó ń ṣẹ̀dọ̀ látòjúwe àwọn ìfún wa ní last one pé ìwọ ní ká lo gold ìwọ ní ká lo silver lẹ́gbẹ̀ẹ́ náà méjèèjì tí mo gbọ́ pé pé tí pípọ̀ tó bá kẹ́yìn lọ́wọ́ sáré ká lọ́wọ́ ẹni so lọ́jọ́ pọ́ ni kí nǹkan jẹ́ wọ̀ fún wa jẹ́ ẹ̀gbìn nígbà tó sọ ni pé gbogbo ẹ̀gbin lèwọ̀ kìí ṣe gbogbo ìwọ̀ lẹ̀gbin ìgbẹ́ ẹ̀gbin ni ìwọ̀ ni kó kẹ́yìn lára alábọ̀ ni ìtọ̀ ẹ̀gbin ìwọ̀ ni gbogbo tí wàá ti ń jẹ́ ẹ̀gbin nínú ìṣẹ̀lẹ̀ Islam ìwọ̀ ni lọ́pọ̀ túmọ̀ ṣe gbogbo tí wàá ti wá ń jẹ́ ìwọ̀ ni ó jẹ́ ẹ̀gbin so ní tí àfáà tí wọ́n kọ sílẹ̀ yìí tí wọ́n mú hadithu àkọ́kọ́ yìí wá fi ṣẹ̀rí fún mi pé ẹ̀gbẹ́ lọ́tí lórí ìdọ́pọ̀lọpọ̀ àwọn àfáà sọ ni pé ọtí ṣẹ̀gùn tọ́tí bá dà sí wa lásọ a lè fi kẹrin ṣùgbọ́n a kà ní ká lọ fọ́ nítorí ìfàfúnsọnù àwọn èèyàn tí wọ́n máa ń fẹ́ ní ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ìyàwó yẹn fẹ́ lè máa dábì ká ẹyẹ ṣùṣọ́ bí wọ́n ti máa mọ́tò òye nígbà tó àwọn lè máa máa gbọ́dọ̀ lọ́kọ́ kódà aláàárín tí mo ti bílẹ̀ ẹ̀ẹ́nà ẹ̀gbọ́n wọn sọ rẹ̀ o so inú mi lọ fọ sọ pé ọtí yìí o wọ́n tẹ̀sí dáṣọ lára ní o ìgbàdí ìgbẹ́jẹ́ rẹ̀ bá pẹ́ níbi kẹ́ńgbà ní ìgbọ́n títọ̀ mẹ́ ló fẹ́ máa rùn ní ara rẹ̀ ní èrè nídìí ó dàwọ́ ọtí òní ti rà òun náà ní ìbáṣepọ̀ mọ́ àwọn nǹkan tí ò tọ́ kájẹ sàfà yìí náà fàdé síta fẹ́ka yìí náà ṣe ẹ̀rí pé gbogbo tí ò bá ti tọ́ kájẹ èèwọ̀ owó tí ó bá yẹ pé èèwọ̀ ní kájẹ ẹ̀gbin ni mẹ́lẹ̀ yóò rí bẹ́ẹ̀ ó ní sáà jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lé kí ni èèwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ zọ́nbí àbí olóríṣi méjì ni ó wà ìkan kẹ́tẹ́kẹ́tẹ́ lé ìkan kẹ́tẹ́kẹ́tẹ́ oko kẹ́tẹ́kẹ́tẹ́ lé lè yí káwa sábà máa rí ó máa sábà wà láwùjọ wa ńlá máa ẹ̀yà máa dùn wọ́n á dé lọ́tì wọ́n á máa sábà dùn wọ́n á máa fi wọ́n gbẹ́rù ní ìlà ń pè dọ́ńkì kẹ́tẹ́kẹ́tẹ́ lé lù their domestic domestic domestic donkeys ni kẹ́tẹ́kẹ́tẹ́ mi ni wà kẹ́tẹ́kẹ́tẹ́ oko ní ìsábà rí wọn láwùjọ bí ẹni tẹ̀lé ní wáyé lẹ́yìn wáyé wáwo fẹ́ wáwo fíìmù látòjú rẹ̀ máa rí àwọn ẹ̀dá kẹ́ máa wọnú ìwé tí ẹ bá ń tàbí wọn lọ wọn ìná máa bí èrò bá òun náà kẹ́tẹ́kẹ́tẹ́ ni kí ló kọ́ rẹ̀ wọn náà tẹ̀lé zebra bákan náà làwọn méjèèjì àwọn zebra kan ìjẹ́ pé aláwọ̀ wòmí túnmi wò ni àwọn ẹ̀kọ́ ni. nínú àwọn akúrò ní kí ó yẹ wà ní ewúrẹ́ àlè jẹ́ mẹ́ ewúrẹ́ àlè jẹ́ àtìmọ̀tò méjì àlẹ́ kàbá àtìmọ̀tò ń kì èyí wọn ń pè ní kíni wọn ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ èyí wọn ó dùn orí láwùjọ wọn máa fi ń bẹ́rù nígbà náà àwọn ẹran iṣẹ́ tẹ́ máa fi ń ọmọ fi ń gbéyàn pé nísìn nínú ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀lẹ́ alḥumru aw alḥimaru alahali. mọ́kẹ́tẹ́kẹ́tẹ́ oko ọ̀là ń pè nígbẹ́ ni zebra ẹgbẹ́ bákan náà ní ṣéèpù wọn rí ṣùgbọ́n àwọ̀ lásán àwọ̀ tiẹ̀ ń kọ́ tó àwọ̀ tún òun bẹ́ẹ̀ ẹni funfun ẹni lóríṣiríṣi alábẹ́ ní dúdú bẹ́ẹ̀ ewúrẹ́ lè jẹ́ ń lé ewúrẹ́ lè jẹ́ sáyẹ̀gẹ́ zebra sáyẹ̀gẹ́ zebra sáyẹ̀gẹ́ zebra àbúhàdé ah a ah, ma jẹ tẹ́tẹ́rà àwọn ilé ìjọba ọlọ́wà tẹ́wàá lè jẹjọ́ àti lè jẹ́ ẹgbẹ́ lè jẹ́ àlè jẹ́ zebra kuma an zama hadisi wa ولما كان يوم خيبر أسند لجو خيبر وجلنا لجو خيبر àwọn ah, yahudi tí àjáde bá ní màjínà ìran mẹ́ta ni wọn banu nadir banu kọ̀wẹ́gbẹ́já àti banu kọ́ìmọ̀kọ́ àwọn ìgbà àwọn ìyàwó tó ń bẹ ní madina sàdéhùn tó ẹjá máa gbé nígbé àlàáfíà ní abẹ́ máa jà sí ọba lọ́rọ̀ ní sẹ́sùn tèmi ọwọ́ orí kò síjà làkún dínà fún wàlíyá di wọ́n ájọ́ nílùú ni ájọ́ lè lórí bí yóò fi ní dàrú ìyẹn ò tako kò tako sí kò tako tiwa náà àjọ máa ti kí ara wa bọ́ta bá ń wọ ọ̀bọ̀ wa ìmí ní láti àti fún ọ lọ́wọ́ sí ìfẹ́ǹdẹ̀ bọ́ta bá ń wí mi náà bọ́ ọkùnrin lọ́wọ́ kò tọ́ tó jẹ́ pọ́ta ààrẹ tó ń fẹ́ bọ́ nínú ìtàn Yàhúdí látànádò ni ẹ má bá Yàhúdí ṣàdéhùn pé ní òun òtútù mi ń ṣàdéhùn kò ṣàdéhùn nínú missionary wọn Yàhúdí àwọn jíì ní ìdádéhùn láyé tó bó na sí mọ́mìnì ìlẹ̀ wà lábẹ́rẹ́mà kọ́dà kó jẹ́ pé ọmọ ìyá wọn ló bá gbọ́n tí wọ́n bá ní bùkátà selfish interest wọ́n fi iná sàdéhùn mi ìyàwó olúwa ní káwọn náà wá lọ dọ́ta fún àwọn mùsùlùmí ní Madina ìdáwọ́ sẹ̀rẹ̀ jásẹ̀rẹ̀ jásẹ̀rẹ̀ ní nǹkan la fẹ́ sọ torí pé ìdáwọ́ sẹ̀rẹ̀ ó ń kó ní Madina díẹ̀ díẹ̀ náà wá lọ sẹ́tù sí wọ́n pè ní Khaybar ó jìnà sí Madina díẹ̀ ó sún mọ́ sáà ní sígà lónìí nǹkan ìlọsílẹ̀ ló sún mọ́ bẹ́ẹ̀ so anábì tí wọ́n lọ ká wọn máa ń lé iṣẹ́ ìwà náà ti alájà ìlọ́gbìn pé sẹ́ni tí yàn fọkàn báyìí lórí sọ̀bọ̀tàrà bí kúrò ní maka lọ́dún kẹfà tí wọ́n lọ sí ẹ̀ẹ́dọ́sí fọ̀bẹ́rì àná tí ẹ bá wà ra maka sí àdéhùn fáà ní bára wájà wọ́n dún mẹ́wàá àtàwọn àdéhùn míì wọ́n kúrò ní fọ̀bẹ́rì àgbàlá láì wọ́n lọ sí Khaibar sọ̀pọ̀lọpọ̀ sẹlẹ̀sẹ̀ ní Khaibar níbẹ̀ ṣáyẹ́fàgbà nábì wa ní abúgbò wa ti wá gbà Islam táwọn sọ̀rọ̀ mi tó pọ̀ tó wá láwọn ẹ̀kọ́ tó pọ̀ tó jọ mọ́ ẹ̀kọ́ kéwú láwọn sàábí kọ́ nígbà tí a mẹ́rin bẹ̀rẹ̀ xeyra inú tó tẹ̀ ní pé ebi ń ta wọn àwọn sàábí fẹ́rọ̀ ètò ìlú wọn ìbò tí wọ́n nílò lẹ́sí olùtá àwọn apá kẹ́tẹ́kẹ́tẹ́ wọn pa wọ́n ti dé wọ́n ti kún wọ́n ti ń lọ kọ́dà ètí ń sọ ó di máa máa jẹ́ yìí lọ́wọ́ sábẹ́ lọ́dọ̀ náà wọn pàṣẹ ká máa mọ̀ sí máa àwọn àkàtúntẹ̀ rẹ̀ máa sáàbọ̀ sí na ti sáàbọ̀ àwọn àkàlọ́sí àwọn àkàtúntẹ̀ rẹ̀ ti ti ọjà ọtí dé nígbà ní ọtí òsì àwọn ìbọn ọ̀nà ìyẹn má lù tó bí sẹ́ǹtì náà ṣe má ṣe má ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tó dára má ṣe má yóò bá wọn mú ẹ̀yìn wa ṣó yẹ kí kẹ́kẹ́kẹ́ tó ń ṣe ojú mi ó ti rẹ́ jù kástáǹsì ara wọn ló kù tí wọ́n retí bí bẹ́ẹ̀ ni ànábì ṣe ránṣẹ́ àbíkà tó ń pè ní àbútọ́lá ìrántí ní àbútọ́lá ó ní èyí lọ́wọ́ fún gbogbo àwọn tí wọ́n ń ṣe ń jẹun ọlọ́run ti ránṣẹ́ sí mi lẹ́sìn oúnjẹ tí wọ́n ń ṣe òun gbọ́dọ̀ jẹ́ máa fànádá àbújọ́láwá polongo wípé ìrìnàlọ́ha ọ̀rọ̀ súwúlẹ̀hú yẹ́nà àyáyẹ̀kú alùhúmi ọmọrí àhàrìmù ọlọ́run àtòjúṣe rẹ̀ ní ìlú fún yín pé kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ̀ ń ṣe ẹ̀dá ni ẹ̀yẹ gbọ́dọ̀ ti lẹ́yìn tó gbọ́ ní wọ́n wọ́n sọ dé wọ̀n yóò tún wà ẹ̀mí yìí máa fọ́lẹ́dẹ̀ ẹlẹ́dẹ́ ìwọ̀ ni tí ò sí èmi yìí ní yóò tún lọ ra ayẹ lọ́jà lọ́wọ́ eléyìí wọ́n tún wò tí mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ wọ̀ wọ́n ṣe nígbà tẹ́lẹ̀ ká wọn tí wọ́n sì ní bùkátà tó ń lè dùgbọ́n náà kò fẹ́ gájẹ́ ìjẹkújẹ ẹ̀gbẹ́ ni ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ pàtísì yìí ó fi ọmọ ilẹ̀ pé mùsùlùmí jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wọn náà sọ kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ni kẹ́tẹ́kẹ́tẹ́ lé eléjì ni ìkànnì ti ń sun oko wọn ní soko wọn ni zebra wọn pè é ní alìsèmáàlú lè sí àdìjẹ zebra ní àbá lọ sọ́ọ́sọ́ jẹ tó bá tẹ̀lé títí bá bá pa zebra ọlọ́run tó débi àti ilẹ̀ àlìjẹ́ ṣùgbọ́n ti um, kún mí ọlọ́run ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ńkọ́ ọlọ́run ní ànájẹ́ tí wọ́n fi àlìjẹ́ àgbò àwọn ẹrúgbẹ àlìjẹ́ àlìjẹ́ màálù àlìjẹ́ nkún sá àlìjẹ́ sí náà náà àlìjẹ́ sí so ọlọ́run yọ kẹ́tẹ́kẹ́tẹ́ kù ní inú kẹta àlìjẹ́ yìí ẹnà tó tún jọ kẹ́tẹ́kẹ́tẹ́ ní ìbáka ẹwọ ìbáka òun tiẹ̀ òun náà fẹ́ jọ ṣùgbọ́n wọ́n fi hàn kọ́mí ìlú ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ó súnmọ́ra àwọn àfáà ní ìran hàn kọ́mí àti ìran kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n súnmọ́ra wọn pátó bí ìbáka ìlú náà ń bẹ́ẹ̀ náà ìran ẹranko tí àlejò tó súnmọ́ àwọn fámìlì ìjà ń kà. sọ́ńtà fẹ́ múlò nígbà ń bá lọ ní pé fún ọ̀dọ́ ìlú anáfẹ́ méjì kẹ́tẹ́kẹ́tẹ́ tó sọ ọ́ di ẹ̀gbin pé bọ́wọ́ ẹ̀gbin là ń bá bọ̀ so àfọ́n àkókò tí wà yìí àwọn náà gbà wípé ẹ̀gbin ní pẹ̀lú adábẹ́lẹ́ báyìí náà rí pé nǹkan ẹ̀gbin náà ní ìta mẹ́sàn án lókè náà ní òun náà yìí sẹ́yìn onímọ̀sìn rírin kì í ṣe ẹ̀gbin nítorí wípé tí bá ń jẹ́ kẹ́gbin ni ààrẹ lórí tó ń pè kó déwọ̀ àwọn sọ pé ẹ̀gbin ni yìí dé ogun tí wọ́n ti ń déwọ̀ láfojú ẹ̀gbin o nígbà tí wọ́n ń pè sí ẹ̀gbin o Muhammad sọ̀rọ̀ sọ́lám tí wọ́n gbà wá so wọ́n ń rìpọ́tù ìṣẹ̀lẹ̀ kan tí àwọn jẹ́ pé eyewitness àwọn jẹ́ síṣẹ̀lẹ̀ náà wọ́n ní خطبنا الله عليه وسلم بمنى ní ọjọ́ karùn-ún bẹ nínú ìná ọlọ́gbà Muhammad sọlọ́m àwọn ṣe kótóbà káwọn nígbà tí wọ́n ṣe kótóbà lọ́wọ́ káwọn ọ̀hún àlárọ̀ ìdájì yìí àbẹ́lẹ̀ ń bẹ lórí nǹkan ọ̀gbọ́n wa tó súnmọ́ pé nǹkan ọ̀gbọ́n náà lè fún un lọ́nà lọ́wọ́ kẹ́kẹ́kẹ́kẹ́ torí tí wọ́n lè wà lọ ààbòbò yẹ sí ìlú àlẹ́ kẹ́tù sábẹ́ yìí ní àwọn àwọn bá nẹ́bí mú nǹkan àgbọ̀n lọ́wọ́ nǹkan àgbọ̀n sì ń tutọ́ sí àwọn àti àwọn ẹlẹ́nà máa nítọ́ tó ti tọ́ káàkà fún ẹ̀mí láàrin ah, aṣọ yìí ẹ̀mí ìṣẹ́fẹ́ ọmọ kí ló ṣẹlẹ̀ ah, mọ̀lúwò ti tọ́ sí mi lára omi ti tọ́ sí mi lára wọ́n kò ṣẹlẹ̀ bàbá ìlú ti fi ń tẹ́lẹ̀ àdáwọn táwọn ẹni ṣe kú sílà lọ́wọ́ àwọn mú nǹkan àgbọn wọn lọ́wọ́ tó ń dẹ́là kọ́mí tí kì í tọ́ sáwọn lára títọ́ rẹ̀ tí ẹ ń dà lórí èjìká rẹ̀ tí ń túmọ̀ sí báyìí pé ìtọ́ yìí jẹ́gbin anábìyí ti káwọn lọ wẹ̀ àbí káwọn fọ ara àwọn afáwọn amú lára àdéhùn yìí pé lọ́ọ̀rán máa yí òkàdù láìmùhú tọ́ọ̀dù rọ̀ tí gbogbo ìran ẹranko tẹ́sùn báyọ̀ dáká jẹ ìtọ́ rẹ̀ náà kìí ṣẹ̀gbẹ́ ìtọ́ rẹ̀ náà kìí ṣẹ̀gbẹ́ ṣùgbọ́n ìdíjọ́ wọn bèèrè nígbà ẹni pé ìgbẹ́ rẹ̀ àdíjọ́ rẹ̀ kọ́ ìtọ̀ àti ìgbẹ́ ẹranko tá a lè jẹ ṣẹ́bìrì sábàbẹ̀ tó ṣẹ́bìrì lápèjúwe màálù àti àbáyé jẹ ó wá yí àtẹ́sábìrì yá ó yí àtẹ́sí gbàgbẹ́kì wọn àbí ó yí àti àbíjẹ́kì lọ́fẹ̀sẹ̀ kó lórí àti ẹ̀mà àti wá ń fi hàn lọ́wọ́ lára wa ṣé a ga lórí nítorí bí a ti fi ẹsẹ̀ kó ìgbẹ́ màálù pẹ́lẹ́mẹ́lẹ́ àwọn àfáà fún wa ní tó ń sípò wípé gbogbo ẹranko tí a bá ti lè jẹ ìtọ́ rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ àti ìpè lẹ́gbẹ̀ẹ́ ó kéré sí dọ̀tí ìka lè jẹ́ dọ̀tí kó má jẹ́ gẹ́gẹ́ kó má jẹ́ gẹ́gẹ́ so a bá fẹ́ fọ ara fẹ́ fọ sọ fóò lára pé kí ni ó ń kà wá fẹ́ fọ dọ̀tí ni kò túmọ̀ pé afẹ́fọ́ ẹ̀mí yìí ló mú bẹ́ẹ̀rẹ̀ ní ìwà táwọn míì máa ń gbé ìwé tí wọ́n lè fi tán ra fún ní sóbò tí wọ́n lè fi tán màálù sóbò tábà lẹ́bìnrin náà sóbò káàdé sóbò ọ̀pọ̀lọpọ̀ oògùn náà ń fún mi àlọ́ rẹ̀ nígbà tí mi ti ń jẹ́ náà ń gbígbẹ́ tiẹ̀ ń kọ́ fún mi ìtọ́ra fún mi àbí ẹ̀fọ́ mi àbí ìtọ́ màálù mi ń sẹ̀gbọ́n pé ní gbogbo ẹranko tẹ́sán ìbámu ẹ̀dá fún wa pé a lè jẹ òfin ẹ̀sùn sọ pé ìtọ́ rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ kì í ṣe ẹ̀gbìn náà ó lè tọ́ sí wọn náà kákan fẹ́ pọ̀ níbi pé a fẹ́ pọ́ lẹ́nu a fẹ́ pọ́ dọ̀tí bọ̀kọ̀ tó wọn nígbàgbọ́ wáyé orí fífọ́ lápèjúwe káwádà rẹ̀ kẹ́lẹ́ káwádà ló fi àyè yẹn kéèrè kò ní èlì ká sọ bẹ́ẹ̀ nítorí pé òfin ẹ̀sìn ní ohun jẹ́ ẹranko tí ẹ̀sìn rárá lè jẹ́ ìtọ́ rẹ̀ kí ìgbẹ́ rẹ̀ ṣe ẹ̀gbìn ṣàdí ìdàfàwà amóhùnkí àgbà yìí òní àákàgbà ní òun tí a tún mọ̀ kọ̀ntí ìṣàlá ní dáṣù ìlọ́wọ́ هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك